مضل له ومن يذل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته وقال فولوا وبوا جل وعلا àtọ̀rọ̀ ìkẹ́ àti gẹ̀ fún òjíṣẹ́ rẹ̀ òjíṣẹ́ ọlọ́run anábíwá muhammad sallallahu alayhi wa alihi wa sallam tíra tí a máa fi fèdánlẹ́kọ̀ọ́ fúnra wọn lóòrọ̀ tún ni òun náà ni tíra alwajizu fi fikihi sunna walkitabil aziz àfáà tó kó tíra náà jọ ni abdulazim badawi báàbù tá ń kà lọ́wọ́ nínú tíra náà ni àwọn báàbù tí ń sọ̀rọ̀ fún wa nípa ìrun náfílà ìrun náfílà yìí gẹ́gẹ́ bá sọ wọ́n mọ̀ pé àwọn náfílà yẹn pọ̀ ibi tá ń kà lọ́wọ́ nínú ẹnu àwọn ìrun náfílà yìí òun náà ni sọláàtùl wítìr kìyàmù láìl àbí sọláàtùl wítìr ibi tá a ti dúró lọ́sẹ̀ tó kọjá òun náà raka'atul witr wa awa onka òǹkà iye rákà tí ó yẹ kí wítìrí tẹ́yìn ó ti máa kí àṣàlàyé lọ́sẹ̀ tó kọjá eh, tá a máa fi kí wítìrí àti sífà ìròyìn bá ti máa kí ìkọ̀ọ̀kan bá fẹ́ àwọn bẹ̀rẹ̀ láti alkunutu fil witr page one thirty nine lọ́dọ̀ tèmi rà yìí alkunutu fil witr ìmá ṣe alkunutu nígbà tí yẹn bá ń kí wítìrì àbí kíkí alkunutu lórí wítìrì ẹni. عن الحسن بن علي قال علمني رسول الله صلى الله عليه وسلم كلمات أقولهن في الوتر wọ́n gba látọ̀dọ̀ Sayyidina Hasan ọma Sayyidina Ali wọ́n sọ báyìí pé alámaní Rasulullahi sallallahu alaihi wasallam kalimat òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam kọ́ mi ní àwọn agbólóhùn kan àwọn agbólóhùn wọ̀nyí akóòlò hunna silwetir màá máa wí wọn àwọn agbólóhùn kan tí màá máa wí tí màá máa sọ lórí àwọn gbólò náà ni Allahumma hdini fi man hadayt wa afini fi man afait wa tawallani fi man tawallait wa barik li fi ma a'tayt wa qini sharra ma qadait fa innaka taqdi wa la yuqda alayk wa innahu la yadhillu man walayt tabarakta rabbana wa ta'alayt ẹgbà wa kan nílẹ̀ aka yìí ẹgbà míì báyìí náà ni àmọ́ níparí àwọn afikún yìí pé láàmánjà minka ìlà ilẹ̀ yìí eléyìí gbólóhùn sígà àlùkùnútù tá a wútìrì ìtumọ̀ rẹ̀ yìí pé fi man hadayt ọlọ́wọ́ bá mi ò fọ̀nàmà mí láàrin àwọn fọ̀nàmà jẹ́njẹ́ni tí ó mọ̀nà nínú àwọn tó fọ̀nàmà wà á kí ní fi man àtàyè mi láàrin àwọn tó dáàbòbò wàtàwọ́lá ní fi man tàwàlá yìí ma jẹ́ fún mi ẹ̀ǹgbẹ́ jí ọ̀rẹ́ mi nínú àwọn tó jẹ́ wàlíyì fún ìtumọ̀ rẹ̀ náà ni pé ọlọ́wọ́ jẹ́ mi nínú àwọn tó jẹ́ aláfẹ̀yìntì wa barik li fi ma a'tayt wá sí àlùbáríkà wá sí ìbùkún sí nǹkan tó bá ti fún mi ntọ́ fún mi ọlọ́run fi àlùbáríkà sí wa sharra ma ọlọ́run wá mi kó níbi aburú gbogbo tí ọlọ́run bá ti kádàrá rẹ̀ aburú tí ọlọ́run bá ti kíni ọlọ́run ṣọ́ mi kó ń wala torí pé ọlọ́run bá náà lọ́ba tí máa pé gbogbo wọ́n lọ́ máa kò sẹ́nìkan tó wà innahu la yazillu man walayhi torí pé dájúdájú ẹni tí ọlọ́run bá bá jẹ́ ọ̀rẹ́ fún kò lè yẹpẹrẹ kò sẹ́nìkan tó lè yẹpẹrẹ rẹ̀ tabarakta rabbana wa ta'ala nani pé ìbùkún na fún ìrẹ́lú ọba wa lẹ́yìn náà gíga sì ni fún rẹ̀ yẹn ni pé ìrẹ́ ọlọ́run bá subhanahu wa náà rọ́bọ oníbùkún jùlọ ọba tó ga inú ẹgbọ̀ wa mi gára sọ mo tún fi kún pé láàmà ń jà ní ìlà ilẹ̀ àmẹ́lẹ́yìn ẹgbọ̀ wa mi ni tí ẹ bá ti kún ó da púpọ̀ tí ẹ bá ti dóbi báyìí náà kò sí àbúrò ẹ̀ torí kéré wáyà kan ní eléyìí náà alukunóòtù méjì náà ló wà kunóòtù yìí lẹ́yìn wítìrí là máa ṣe eléyìí náà ń pè ní lọ wítìrí òun ní sí gàkà pàtó fi máa ṣe náà nìyí tó gbọ́dọ̀ mú kùnúùtù míì wá àbí kó mú nǹkan kan míì wá kó máa ṣe lẹ́yìn à eléyìí a máa ṣe lẹ́yìn wítìrì tá a nàbí wa gbogbo ìyẹn láti lè kó máa ṣe lẹ́yìn náà kùnúùtù ẹlẹ́ẹ̀kejì òun náà ní òun ti tẹ̀ lẹ́yìn gbogbo àwọn ìrun wákàtí márààrún ni wọ́n máa ṣe wọn, wọ́n ń pè ní kùnútù nazil alkùnútù nazila aw kùnútù nawazil wallahu a'lam sọ̀fáàni wa súnà tó fi ha dà lùkùnútù sàwárà yìí tó jẹ́ súnà nípa alkùnútù zàwí ayẹ̀kúnà qabla rùkú kó já sí pé síwájú ká tó o kùnútù lùwítìrì síwájú ká tó rùkú làá máa ṣe lè hadithi Ubay ibn Ka'b torí hadith sáré gbà lọ́tọ̀ọ̀dọ̀ Ubay ibn Ka'b tó sọ báyìí pé anna rasulallahi sallallahu alayhi wa sallam qanata fil witr qabla rùkú wọ́n ní òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa alihi wa sallam ó ṣe àlùkùnúùtù lẹ́yìn ìrun wítìrì síwájú àkótó rùkú rẹ̀ fi ẹsẹ̀ rinlẹ̀ ni. ṣùgbọ́n kùnútù nazil kùnútù nawazil òun ní títí ẹ̀ a máa ṣe lẹ́yìn gbàtara górúkò ní ròkú ni títí wítìrí síwájú ká tó títí tí nǹkan bá ń ṣẹlẹ̀ à ń ṣe ní wala a wá ṣe alukunutu ní ẹ̀tọ́ ṣẹ̀ríà ò ká máa ṣe níbi àwọn ìrún ọ̀ranyàn àyàfi tí nǹkan bá ń ṣẹlẹ̀ lókù àyàfi náàjìlá nǹkan kan ṣẹlẹ̀ o pé ó yẹ ká máa ṣe àlùkùnú àwọn lẹ́yìn àwọn ìrún ọ̀ranyàn àmọ́ tí ò bá jẹ́ bẹ́ẹ̀ àṣe kùnúùtù láti máa ṣe wọ́n yàtọ̀ fún ti kùnúùtù bí i sọlá sọlá ẹwà rí àlùkùnúùtù a máa ṣe lẹ́yìn àwọn ìrún ọ̀ranyàn yìí kò otu túmọ̀ sí pé gbogbo orun ọ̀ràn àyàn láà máa ṣe wọ́n àyè ṣe ká sọ pé irun kan láà mú táàtì máa ṣe wọn àní lẹ́yìn gbogbo orun ọ̀ràn àyàn tí ẹ̀ bá kí pátápátá lèyìn tó máa ṣe kùnúùtù náà zílà wàyẹ̀dì alùpù bá àdà rùkù àmọ́ òní ti tiẹ̀ lẹ́yìn rùkù láà máa ṣe wọ́n ńgbà tá a bá rùkù tàwa gbórúkù ní rùkù ẹgbà wá lórí àbí ẹ̀rí lórí ẹ̀ an abi hurairata radiyallahu anhu anna rasulallahi sallallahu alaihi wasallam kana idha arada an yadhuwa ala ahadin aw yadhuwa li ahadin qanata ba'da ar-ruku wọ́n gbọ́ alátọ̀dọ̀ sayyiduna abu hurairata radiyallahu anhu wọ́n ní dájúdájú òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wa alihi wasallam ó jẹ́ni tó ṣe wípé tó bá gbèrò láti sàdúà fáwọn kan àbógbèrò láti ṣépè fún àwọn kan àfọ̀ alákọ̀ọ́kọ́ ni kó fẹ́ ṣépè fáwọn kan kánà ìdá àrọ́dà àyẹ́dùwọ̀ alà àhàdì tó bá fẹ́ sàdúà lórí àwọn kan yẹn ni kó fẹ́ ṣépè fún wọn àwòyẹ́dùwọ̀ alì àhàdì àbó fẹ́ sàdúà fẹ́yìn kan ọ̀nà tàbá àdá rúkú yóò wá sí alùkùnú lẹ́yìn gbà tí ó bá rúkú tán ìyẹn tó bá gbórí kúrò ní so kunutu náàzìlá ó lè jẹ́ ipé nǹkan kan wà tá a fẹ́ sàdúrà fẹ́ sàdúrà fẹ́ kò sáburú ń bẹ̀ èyàn lè ṣe kùnúùtù lẹ́yìn ìgbà tó bá rúkú tó rúkú àbáwọn kan ń wọn wá fẹ́ sépèlé wọn fẹ́ bẹ́lọ́n lé wọn lórí ìyẹn náà èyàn lè ṣe ní ìgbà tí amma lukunutu fil fajr abada fa bid'a afani suba o kama se alukunutu lẹ́yìn run àsùbá jẹ́ pé alukunutu la ma se alukunutu gbére jẹ́ pé ta ma se ní gbogbo gba lẹ́yìn àsùbá bid'a ni eléyìí ta afa sọ pé kéèyàn máa ṣe alukunutu lẹ́yìn àsùbá tó jẹ́ pé alukunutu láéláé jẹ́ lai ní gbogbo ni gbogbo ta ma ká àsùbá lori ìrun àsùbá yìí ni wọ́n máa kunutu àwọn afáàní bídí àní wọn ò dẹ̀ sọ bẹ́ẹ̀ lásán afáàní kama saraha bidhalika ashabu rasulillahi alayhi wa sallam afáàní bó ṣe jásí pé àwọn sàábí ànábì wọ́n mú eléyìí wá ní ọ̀rọ̀ tó fi pé kò sí nǹkan tó pamọ́ níbẹ̀ wọ́n mú wá ni kéèyàn máa ṣe àlòkù nóòtù àṣùbà dá ìmọ̀ عن أبي مالك الأشجعي سعد بن الطارق قال قلت لأبي يا أبت إنك قد صليت خلف رسول الله صلى الله عليه وسلم وأبي بكر وعمر وعثمان وعلي هؤلاء بالكفة نحو من من خمس سنين فكانوا يقتلون فكانوا يقنطون في الفجر فقال أي بني مهدث wọ́n gba látọ̀dọ̀ àbí malik al-ashja'i orúkọ rẹ̀ ní saad ọmọ tariq ó ní mo sọ fún bàbá mi arákùnrin yìí ni àmọ́ bàbá rẹ̀ sáàbì ni wallahu alam ó ní mo sọ fún bàbá mi ipe àbí kí bàbá rẹ̀ jẹ́ sáàbì ó ní mo sọ fún bàbá mi ipe ya abati ìrẹ́ bàbá mi innaka salaita ìnáka kọ̀dùsọ̀lẹ́ ìtà khalifa rasulillah sáábì ní bàbá rẹ̀ ó ní dájúdájú rẹ̀ ọkírun lẹ́yìn ànábì sallallahu alaihi wa alihi wa sallam òun sáábì yìí ni àmọ́ bàbá yẹn sáábì ni ọmọ wọn bí bàbá ẹ̀ léèrè pé ọkírun lẹ́yìn ànábì sallallahu alaihi wa alihi wa sallam wa abi Bakr bákan náà ọkírun lẹ́yìn abu Bakr wa umar wa usman ọkírun lẹ́yìn sayyidina umar ọ̀dà ọkírun lẹ́yìn sayyidina usman wa ali ahuna bil kufa bakana okiru lẹ́yìn sayyidina sayyidina ali ní kufa ní bibayi nahwa min khamsi sinin bí ọdún márùn ló fi kírun lẹ́yìn rẹ̀ fakanu yakunutuna fil fajr sí àwọn tá a si wọ̀nyí tí wọ́n máa ṣe alukunutu lẹ́yìn alfajr lẹ́yìn irun àṣùbà ìyẹn anabi sayyidina abubakar sayyidina umar sayyidina ali tí wọ́n máa ṣe kunutu lẹ́yìn àṣùbà faqala arákùnrin wá sọ pé àìbò lẹ́yà á eré ọmọ mi mọ́múdà bídà lélẹ́ yìí àdádálẹ̀ ni yẹn ni pé ká mú àṣùbà nìkan ní táàtì máa ṣe àlùkùnúùsù sàábẹ̀ yìí sọ fún wípé àdádálẹ̀ ni bídà ni wàmínà lè mọ̀hàl nínú nǹkan tó wá já sí pé ó túmọ̀ sí nǹkan tí ò ṣe ṣe mínà mustahil nǹkan tí ò pọ́sibù tí ò ṣe é ṣe tí ò lè ṣẹlẹ̀ anna rasulallahi sallallahu alaihi wasallam kuwa jaske annabi sallallahu alaihi wasallam kana fi kulli gadat ba'da ibtidadihi min ar-ruku' yaqul allahumma idini fi man hadayt wa tawallani fi man tawayt ila akhir itikana bi wa jaske pé lẹ́yìn gbà tó bá gori ko ní ruku tó dúró dáadáa tó dúró dọ́gba dọ́gba lẹ́yìn ruku kó wá máa ṣe kùnúùsù kó máa wí gbólóhùn àlùkùnúùsù àwọn ibà ìpè aláwọ̀ ìdí ní tí máa ń hàdáyì wọ́tàwálà ní tí máa ń tàwọ̀ ìtàwàlẹ́ Afaani nǹkan tí ò ṣeé ni wàyárfà òbídálẹ́ka sáwùtàwù kó wá gbé kó máa gbé gbónú rẹ̀ sókè lẹ́yìn eléyìí wàyù ámìnú àlẹ́yìn àsáàbù káwọn sáàbì rẹ̀ wá máa ṣe àmì dáìmọ̀ tó yẹ kó gbogbo gbà ní máa ṣe kìlà àǹfààrà kàdúnìyà títò ìfayé rẹ̀ tó màláyà kúnnù dálẹ́ka màálùmá ìdàlù umma kílè wá jẹ́ nǹkan tí àwọn àlùmọ̀ ò ní mà à eléyìí kò pọ́sibù kò ṣeé بل يضيعه أكثر أمته وجمهور أصحابه كو أنتم سيبي ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn àlèwòmà rẹ̀ ninu wá ra eléyìí láre ìtànàjì ti wọ́n wá ra láre wọn máa ṣe kò wá mọ̀ báyìí nìkan kódà jùmùhúr ogunlọ́gọ̀ àwọn awọn àwọn awọn àwọn sàádì rẹ̀ náà wọn ò ṣe gbogbo wọn pátápátá àti ẹ̀rẹ́ nìkan kan tó ṣe kùnú yàgòlà mẹ́yàgòlò títí káàsì rẹ̀ ni tó sọ nínú wọn nínú àwọn sàbẹ́ pé àdádálẹ̀ ni kama qala Tariq al-Ashja'i gẹ́gẹ́ bí Tariq al-Ashja'i ó ti sọ yẹn kàfà ní nǹkan tí ò ṣeé ṣe ni káwárí pé ànábì gbogbo àṣùbà ní máa ṣe kùnúùtù àwárí kan nínú àwọn sàádé tó wá gbà wáyé pé àbí tó wá sọ fún wa pé ànábì máa ṣe kùnúùtù ní ẹ̀yìn àṣùbà nǹkan tí ò ni nínú àwọn ẹ̀kọ́ tí àwọn àwọn onímọ̀ hadith fọ́n ma mú jáde nínú ìmọ̀ àwọn náà di wípé ń táà fi máa ma súnà òun náà ni wípé gbogbo nǹkan tá a bá ti rí pé ànábì ṣe nígbèsè ayé ẹ̀ tá a sì rí káwọn sàábé wọn rìpọ́ọ̀tù rẹ̀ àrí ẹ̀gbọ́n wa fún un nípa ṣe nǹkan tó bá ti ṣe kódà bí ò sọ pé ká ṣe gan-an ni. nínú táàkì wá máa fi ká ma fi kalẹ̀ táwọn náà ò ní ṣe nǹkan tá a bá rí wípé n tó lè má nábì ṣe ó wà láyé ànábì tá rí pé ó ṣe náà ká fi kalẹ̀ yẹn súnà ni ṣòǹgbà tá a fi rí ẹgbà kankan ipe ànábì ṣe kùnúùtù lẹ́yìn àṣùbà ó mú àbùkùnúùtù ṣe lẹ́yìn àṣùbà dá ìmọ̀nù káwa náà ó fi kalẹ̀ ká se ṣe súnà ló jẹ́ fún wa so ìmáa ṣe gẹ́gẹ́ bí wọ́n ní àdádálẹ̀ ni lẹ́yìn eléyìí kìyàmù lẹ́yìn kí là ń pè ní kìyàmù ìdí kí ìmá dìde lóru nígbà míì àwọn àfáà míì wọ́n mú kìyàmù àti wítìrì wọ́n papọ̀ wọ́n ní kankan náà ní nígbà míì sọ máa ń wọ́n pa wọ́n papọ̀ àmọ́ nígbà míì yàtọ̀ àwọn àfáà sọ̀rọ̀ lóríṣiríṣi lórí ẹ̀ àwọn míì ní kìyàmù yàtọ̀ sí àwọn míì ní ó yàtọ̀ sí àti wítìrí àti kìyàmù lẹ́yìn gbogbo ẹ̀ gbogbo rọ̀ ju mọ́kànlá yẹn lọ ọ̀rọ̀ tó clear jù òun náà ni pé kìyàmù lẹ́yìn yàtọ̀ wítìrí yàtọ̀ the only thing tàbá ń kí kìyàmù lẹ́yìn yẹn wítìrí làwọn àti parí ẹ̀ tàbá kí kìyàmù lẹ́yìn ní àmì mẹ́jọ a lè kí wítìrí mẹ́ta kàfi parí ẹ̀ tàbá kí kìyàmù lẹ́yìn bóyá mẹ́fà a wítìrí márùn-ún kàfi parí àbí tó jọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wallahu alam sọ àfáà ní kìyàmù lẹ́yìn kí là ń pè ní kìyàmù lẹ́yìn kìyàmù lẹ́yìn ní sunnatu mustahabba ẹ̀rí kìyàmù lẹ́yìn sunna kan ni tí ẹ pé sunnatu mustahabba ni kì í ṣe kúnà sunna mu'akkada ẹni pé sunna kan nínú àwọn sunna tá a fẹ́ ká máa ṣe ni wa huwa min ahammi khasa'ithil muttaqin kìyàmù lẹ́yìn ìmáa jí kírò lóru ń bẹ nínú èyí tó ṣe pàtàkì nínú àwọn ẹ̀sà àwọn olùpayọ̀ ọlọ́run yẹn ni pé àwọn olùpayọ̀ ọlọ́run ní máa jẹ́ kírun lóru qala Allahu ta'ala torí pé ọlọ́run tọ́lá rẹ̀ gajì lọ́sọ báyìí innal muttaqina fi jannatin wa uyun dájúdájú àwọn olùpayọ̀ ọlọ́run wọn ó máa bẹ nínú àlìjẹ́nà إنهم كانوا من قبل ذلك إنهم كانوا من قبل ذلك إنهم كانوا قبل ذلك مقسمين ọlọ́run ni dájúdájú àwọn wọ̀nyí àbí áàkìbínà máa áàtàkùn rọ̀bùhùn lẹ́ni tí ó máa gba nǹkan tọ́lọ̀ ń ṣe fún wọn àwọn orí tọ́lọ̀ ń fún wọn ní àlìjánà wọn ó máa gbà ní àlìjánà yìí kí ló fà á sílẹ̀ ìfìtọ́ sí wọn innahum kanu qabla dhalika muhsinin torí pé síwájú eléyìí wọ́n ti jẹ́ ẹni tó ń ṣe dáadáa ẹni dáadáa ni wọ́n olùṣe dáadáa ni wọ́n kí ni dáadáa tá máa ṣe kánú kọ̀lílà mínà lẹ́yìn máa yà jàwó kánú kọ̀lílà mínà lẹ́yìn máa yà jàwó wọ́n jẹ́ ní ṣíṣe yí pé àsìkò díẹ̀ náà máa fi ń sùn lóru wọn yẹn ni pé wọ́n máa jí sínú lóru díẹ̀ náà máa fi sùn nínú òru wọn wábìlì àtàrí wọ́n mi yẹ spectrum lásìkò sáàrí wọn wọ́n tún wọ́n máa ṣe istikfar wọ́n máa tọrọ istikfar wàfi amuwalihim hakul lisa ilin wal mahrum nínú dúkìá ta a ṣe fún wọn wọ́n tún wá máa fún ẹ̀tọ́ ẹni tí ń tọrọ yọ tí ń tọrọ ìyẹn ni kó máa ṣe sàdákà lisa tí ń tọrọ wal mahrum abẹni tí ò tiẹ̀ tọrọ ẹlòmíín bẹ tálíkà ni yìí máa tọrọ wọn fún ẹlòmíì bẹ àṣẹ dúkìá lè wọ̀ fún tálíkà lónà má kì í àwọn méjèèjì tó bá ti wọn wọn a máa fún wọn ní nínú àdúkìá wọn so àṣẹ mùsùlùmí nínú táàbù máa ti jẹ olùpayọ̀ ọlọ́run òun náà ní ká gbìyànjú láti jẹ́yàn dáadáa ń ṣe dáadáa ní gbogbo ìgbà náà àwọn a máa ti yẹn náà fílà lóru tí bá wá ń kírun lóru tó bá ń di àsìkò yẹn yóò wá yóò tọrọ torí hadith wà tó fẹsẹ̀ nílẹ̀ tánàbí sọ wípé ọba adẹ́dá wa yìí máa ń sọ̀rọ̀ kalẹ̀ ní àsìkò sàárì ní last part of the night nígbà tí ilẹ̀ bá máa lọ yẹn kálífà jùlọ tó jáde yóò sọ̀kalẹ̀ ní sísọ̀kalẹ̀ tó tọ́ sí tó yẹ ọlọ́run subhanahu wa ta'ala yóò wá máa béèrè pé ta ni nínú àwọn ẹrú mi tó fẹ́ tọrọ àforíjì tó fẹ́ istikfar foríjì tó yẹ ká máa istikfar lọ́pọ̀lọpọ̀ lásìkò lẹ́yìn àtàrí nínú àwọn ẹrú mi tó fẹ́ sọ̀rọ̀ nǹkan kí n sékun ó ṣe ká máa ṣàdúrà so nínú àwọn qualities àwọn ẹni rẹ náà ní pé tábà jí lóru tó yẹn náà síláńgbà lẹ bá wọn máa lọ yẹ kó tó dásìkò sàárì wọn wá sí kíni wọn mọ sí ìsìkfà wọn ṣàdúrà ọlọ́kùn náà payà rẹ̀. يرى ظاهرها من باطنها وباطنها من ظاهرها عدها الله تعالى لمن أطعم الطعام وألان الكلام وأدام الصيام وصلى بالليل والناس النيام مبالغة أبي مالك الأشعري ní látọ̀dọ̀ صلى الله عليه وسلم قال sọ báyìí pé dájábì yàrá دجل يراكم nú الجنة إن في الجنة gọ́rọ̀fàn àwọn yàrá kan bẹ nínú àlìjẹ́ndà yóra zọ́hírù ha ní bàtí ni ha a máa rí ìta yàrá yẹn láti inú ẹni bá wà nù yàrá yẹn ìta yàrá yẹn a máa rí láti ha ní zọ́hírì ha bákan inú rẹ̀ èyí ó máa rí láti ìta ọlọ́run ta'ala ògbóni ẹ̀nẹ́bí gáàsì sàlàyé fún àìsí nínú ìtọ́jú òrìrí ń bẹ nínú ẹ̀ o tí ò gbọ́ rí ń bẹ nínú ò tí sọ mi ènìyàn rí ń bẹ nínú ẹ̀ bóòlù yẹn ti fẹ́ fa yàrá tẹ́ gbé nínú yàrá láti inú yàrá èyàn máa rí ta láti ta èyàn máa rí inú yàrá àtúntújọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ eléyìí tọ́lọ̀ ń sọ fún wa táwọn ibi sàlàyé kánì ní tí àti rí àmà nínú tó ni yàrá yìí fa'ama yàrá yìí ọlọ́run fẹni tó bá láwọn qualities wọ̀nyí alákọ̀ọ́kọ́ tó fúnni ló jẹjẹ láyé àwọn tẹ́bi ń pa tẹ́ǹbù káàtà oúnjẹ ó fún wọn lóúnjẹ nǹkan àkọ́kọ́ nìyẹn wà láàánà lẹ́kìtàlá ó tún wá ń sọ̀rọ̀ ọ̀rọ̀ dáadáa ní máa sọ àláàánà lẹ́kìtàlá kìí sọ̀rọ̀ tí ẹ pé kò bá kùn gbé yẹn ni pé dáadáa ní máa sọ fáwọn èèyàn

àfáàní wọ̀nyẹ tẹ àkàdù sí bá bò fi rọmọdọ́n ṣẹwárí kìyàmù láìlì irú òru yìí ìwà máa jẹ́ yìí tí a fún lágbára tó wà mọ́ àkàdù tá a kà ń pa nínú oṣù rọmọdọ́n ní ni máa ṣe ta kìyàmù láìlì àmọ́ di nínú rọmọdọ́n ó wá jẹ́ yìí tẹ́ pé gan nígbà náà عن أبي هريرة رضي الله عنه قال كان رسول الله صلى الله عليه وسلم يرغب في قيام رمضان من غير أن يأمر فيه بأزيمة فيقول من قام رمضان إيمانا واكتسابا غفر له ما تقدم من ذنبه wọ́n ní wọ́n gbà látọ̀dọ̀ sayiduna Abu Hurairah radiyallahu anhu wọ́n ní òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa alihi wa sallam ó jẹ́ ní tó yẹ pé yurajjibu fi qiyam Ramadan ìyí máa lójú kòkòrò láti máa jí kírun láti máa kí qiyam Ramadan kìyàmù Ramadan òun náà ni wọ́n ń pè ní tàràwíhì ànábì àmà ṣẹlẹ̀ lójú kòkòrò láti kiri ẹ̀kọ́ yẹn kí wọ́n nínú Ramadan ní gẹ́rẹ́ àyà àmúra fíhì bí àzima ṣùgbọ́n kò mú ní dandan kò pé lọ́nà àyàn àmọ́ máa ṣẹlẹ̀ lójú kòkòrò láti kì í kò sọ pé bóyá ọ̀nà àyàn ní kéèyàn ó fayakul ìwà máa sọ wípé man qama Ramadan ó dìde kírun nù Ramadan pẹ̀lú ìgbàgbọ́ lẹ́ni tí sì ń retí ìṣirò tí retí ẹ̀san lọ́dọ̀ ọlọ́run wó fi rọ̀ lọ́gùn máa takọ̀ dámà ní ndámbì yìí nǹkan tó ti tì síwájú ní ẹ̀ṣẹ̀ rẹ̀ á kò rí ẹ̀jì tó kéèyàn máa kí tàràwẹ́ àbí ká máa kí kìyàmù lẹ́yìn nù Ramadan ìyí máa ṣe sábàbí àti forí asẹ́ ní ẹ̀tọ́ ìsẹ́ ní ẹ̀tọ́ láti máa kírun náà ok ok adádùra ka àti bẹ́ẹ̀ ní ṣe ṣukran adádùra ka àti yìí òǹkàrà ka kìyàmù lẹ́yìn yẹn ìmá nínú rọmọdọ́ọ̀nì ni àbí ní áwùsáàdì rọmọdọ́ọ̀nì àfáà ní akálùkù rọ́kà àtàn èyí tó kéré jù nínú ẹ̀ òun náà ni rákàkà so níbẹ̀ yẹn wítìrì náà nù eyi èyí tó kéré jù nínú ẹ̀ rákàkà ni wà á sáró hù àmì èyí tó wá pọ̀ jù nínú ẹ̀ èyí dá aṣara rákà mọ́kànlá ni so gbogbo ẹ̀ ó wà pẹ̀lú kìyàmù lẹ́yìn èyí tó pọ̀ jù òun náà lima marra min kauli aisha pẹ̀lú nǹkan tó ti síwájú tá a ti kà sẹ́yìn nínú gbọ́dọ̀ wa sẹ́yìn dá báyìí pé ما كان رسول الله صلى الله عليه وسلم يزيد في رمضان ولا في غيره على إحدى عشرة ركعة ipe anabi sallallahu alaihi wasallam kò jẹ́ni tí máa lékún nínú ramadan ni àbí lẹ́yìn ramadan lórí rákà mọ́kànlá rákà mọ́kànlá lànàbí máa ké ní máa kí lóru nínú rọmọdán ni àbígbà tí èsì rọmọdán kìí kí jùrákà mọkala lọ sọ èyí tó pọ̀ jù nínú kìyàmù lẹ́yìn ìmá nínú rọmọdán tàbí lẹ́yìn rọmọdán òun náà ní rákà mọ́kànlá ṣùgbọ́n ẹgbà wa mi wà tó pè ní mẹ́tàlá tó bá jẹ́ mẹ́tàlá yẹn àwọn àfa sàlàyé báwo ni ó ti jẹ́ mẹ́tàlá oríṣiríṣi ọ̀rọ̀ tó wá lórí ẹ̀ tó bí ọ̀rọ̀ mẹ́ta nínú ẹ̀ kámẹ́rì máa ṣe súnàtù ìṣà àmì ìkàkùn ló fi jẹ́ àmẹ́kàlà àmì sọ ike àràkà méjì tí máa kọ́kọ́ fi bẹ̀rẹ̀ ẹ̀rùn òru olókun ló fi jẹ́ méjìlá kó náà mí sọ ike rakàtà lójì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àmọ́ alákòlà hàn ẹ̀bọ̀ àwa ike ó lè jẹ́ mẹ́tàlá ó sì lè jẹ́ mọ́kànlá eléyìí nìkan tí nọ́ọ̀sì wà fún bó tẹ̀lé fún àwọn míì sọ ìrún òru yẹn wọ́n ní kò láti máa ṣe méjì méjì lọ ìdí ibi tó bá tó bá tó dáa jù òun náà ní ká tẹ̀lé ìtaari nọ́ọ̀sì fún wallahu alam. fi qiyam Ramadan ìsẹ́ni ẹ̀tọ́ àbí ṣẹ̀rẹ́ àfarama ká kírun ní nínú nínú àbí a lè máa ní a máa nínú ọlọ́mbà san àwọn aṣíwájú wa lẹ́sàn olóore àwọn àfáà dáadáa látòrí àwọn sàábé títí dórí ibi tí wọ́n dé lónìí ẹ̀rí pé ìtẹ̀lé súnà òun ló jẹ́ ká mọ̀ yìí pé nínú rọmọdọ́ọ̀nù àmà kíkì àmùlẹ́yìn àmà kítàráwì pẹ̀lú jẹ̀mọ́ àmọ́ tí o bá tí rọmọdọ́ọ̀nù ẹ̀rí nínú kátà ti ta báláyé ní àlékún ní kálukú máa afani an aisha radiyallahu anha anna rasulallahi sallallahu alayhi wa sallam wọ́n ní látọ̀dọ̀ màmá wa sayida aisha kí ọ̀nà ọlọ́run máa bá wọ́n ní dájúdájú ànábì sallallahu alayhi wa sallam salla dhata laylatin fil masjid ní òrùjọ́ kan ànábì kírun nù fa salla bi salati innaasu àwọn èèyàn wá ń tẹ̀lé kírun irun tànábì yẹn àwọn èèyàn ń tẹ̀lé ànábì kírun wọn àná fi ń ثم صلى من القائلة فكثر الناس ni ọjọ́ tó tẹ̀lé ànábì tí wọ́n á kírun bákan náà àwọn èèyàn tí wọ́n á pọ̀ yẹn ni pé wọ́n pọ̀ ju lọ. ثم اجتمعوا من الليلة الثالثة أو الرابعة lẹ́yìn náà àwọn èèyàn tí wọ́n á kójọ ní òru ẹlẹ́ẹ̀kẹta tàbí ẹlẹ́ẹ̀kẹrin فلم يخرج jáde wọn nínú gbaa wa mi wọn ló kí ní ìkẹ lẹ́ẹ̀mẹ́ta ẹ̀kẹrin ní òjáde àmọ́ bíbẹ̀ àwọn ẹlẹ́ẹ̀kẹta abẹ́lẹ́ẹ̀kẹrin ànábì òjáde sí wọn àwọn yẹn ti pé sínú mọ́sálásí falama asba nígbà tílẹ̀ wa ma kọ́ra kọ̀dùrọ̀ ayétu àtùm ànábì wa sọ fún ọ kí mo ti rí nǹkan tẹ́ ẹ ṣe o yẹn nígbà tó jáde tó wá ni ni wọn sọ fún ọ kí mo rí mo péjọ kò wá sí nǹkan tó kọ̀ fún mi tí ì ti jáde sí yín mo máa pẹ́ wàánu mọ́sálásí tí ò yẹ ń jáde sí yín ìlà àní khashitu an tufrada alaykum ju pé èmi ń páyà ká má sọ ju ọ̀ràn yàn léyìn lórí torí tá a bá kọ̀ntínú tá à ń jáde tá a wá ń ṣe báyìí ó lè di nǹkan tí ó di ọ̀ràn yàn èmi wá ń bẹ̀rù kó má di ọ̀ràn yàn léyìn lórí in tí ó fà á sí ìfijáde sí yín nìyẹn àmì níparí àdéhùn wà Ramadan eléyìí ó ṣẹlẹ̀ nínú Ramadan so nínú Ramadan lànàbí kírun tàràwì àbí irun kìyàmù lẹ́yìn ẹ̀ ló kì fún wọn ní àjàmáà ẹgbàwá Bukhari àti Muslim gbàwá àtàwọn ẹlòmíín nínú àwọn olùgbà àdìsù wa وعن عبد الرحمن بن عبد القاري أنه قال wọ́n gba látọ̀dọ̀ abdulrahman ọmọ abdulkari ó sọ ní ọ̀rọ̀ rẹ̀ kan báyìí pé kọ̀rọ̀jù máa umar bùnà kàtọ́ radiyallahu anhu ó ní mo jáde pẹ̀lú Sayyidina Umar ọmọ Khattab kí ọ̀nà ọlọ́run kó máa bá laylatan fi Ramadan ní òrùjọ́ kan nínú Ramadan mo jáde pẹ̀lú ẹ̀ ila al-masjid àwọn ajáde lọ sí mọ́sálásí fa inna an-nasu awza'un nígbà tá a dé mọ́sálásí àwọn èèyàn wá pé yẹlẹyẹlẹ àwọn èèyàn pé káàkiri wọ́n wà wọ́n wà wọ́n pé káàkiri mutafarriqun àyẹ̀ni mo pé wọ́n pé yẹlẹyẹlẹ oníkálukú wà káàkiri. oníkálukú wọn ìsọ́lẹ̀ rọ́jòló lè lọ́fì àwọn míì ń dárun rẹ̀ kiri wọ́n wà káàkiri ní mọ́sálásí ọkùnrin míì onìkan ní dákìrùn wà ìsọ́lẹ̀ rọ́jòló ń fa ìsọ́lẹ̀ bí sọ́láàtì ráhàtùn ẹlòmí ma máa kírun àwọn jàmáà kékeré kan bíi mẹ́ta àbí díẹ̀ jù bẹ́ẹ̀ lọ wọ́n máa kírun ara wọn à ah, mò ń wò ike àwọn tí ń kírun káàkiri ẹnìkan dànù kí hàn mí ìhun ojú mẹ́ta mẹ́rin márùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n ń dànù kí tí má kó gbogbo wọn pọ̀ lórí ìmáàmù kan yẹn ni pé ẹnìkan tí ó máa kéwu fún wọn tí ó máa fún wọn eléyìí ò bá jẹ́ nǹkan tó dáa jùlọ. sọ́mà azama lẹ́yìn náà sẹ́dùn ọmọ wa pinnu eléyìí ó wá kó gbogbo ọ̀tọ̀ pé gbogbo ẹ̀yin ara nu mọ́sálásí ò tẹ́bá ti fẹ́ kírun lóru tẹ́bá fẹ́ kí kìyàmù lẹ́yìn yẹn nínú Ramadan kí Ubay ibn Ka'b kó máa ṣe ìmáàmù fún yín ó kó gbogbo wọn jọ tí Ubay ibn Ka'b ń kírun fún wọn. ma'ahu laylatan ukhra wan nasu yusallun. ó ní náà mo tún jáde pẹ̀lú wọ́n kírun pẹ̀lú ìmáàmù wọn wọ́n ń kírun pẹ̀lú olùkákéwù fún wọn ìyẹn ìmáàmù wọn Ubayy ibn Ka'b qala Umar Sayyidina Umar wa sọ báyìí pé à nǹkan tá a bẹ̀rẹ̀ yìí eléyìí máa dáa púpọ̀ o nǹkan tá a bẹ̀rẹ̀ yìí nǹkan tá a ń ṣe yìí eléyìí jẹ́ nǹkan tó dáa yẹn na ok báyìí Umar ní ha olùgbólóhùn bídà àgbólóhùn yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí máa ń ṣe bídà wọ́n máa lò láti fi sí ẹ̀rí lórí bídà àwọn àmọ́ kò fún wọn àwọn àfáà ní nínú èdè lárúbáwá pàápàá jùlọ ọ̀rọ̀ ẹ̀sìn ó máa ní gbólóhùn méjì ó máa ní gbólóhùn ní agbélé abala lóga lábala èdè yẹn ni pé literal meaning èdè máa èdè lárúbáwá ọ̀rọ̀ ẹ̀sìn bí ṣe máa rí nìyẹn ètò wọn máa ní technical meaning so literally ó lè túmọ̀ sí nǹkan kan tàbá ní literal sáńpẹ̀ ní bídà literally náà ni pé gbogbo nǹkan tá a bá bẹ̀rẹ̀ gbogbo nǹkan tá a bẹ̀rẹ̀ tó ṣe pé bóyá a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni àdìkọ́bẹ̀ nígbà kan mọ́sálásí yóò sí mbẹ̀ ìgbà tá a bẹ̀rẹ̀ rẹ̀ bàdá anal masjid àbí tó jọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bídà ni láti abẹ́sẹ̀ bẹ̀rẹ̀ rẹ̀ gbogbo nǹkan tí ẹ̀ bá bẹ̀rẹ̀ tí ẹ̀ sì lẹ́ńpẹ̀ ní bídà nínú èdè ṣùgbọ́n nínú ẹ̀sìn ìsáǹpẹ̀ ní bídà nínú ẹ̀sìn òun náà ni pé ìjọsìn kan ìjọsìn kan táàrí ẹ̀rí kankan tó ní ká ṣe lọ́dọ̀ àwọn táàmà rẹ̀ lọ́dọ̀ wọn lọ́dọ̀ ọlọ́run ní á ṣe ànábì náà sì ní á ṣe eléyìí là ń tẹ̀lé bídà nínú ẹ̀sìn àwọn oníbídà wọ́n lo bídà lóògàtàn láti lò fún bídà yàní ní nínú àṣẹríà ọláyé ni wọ́n fẹ́ nǹkan tí wọ́n introduce yẹ wọ́n fẹ́ ṣèké ni wọ́n fẹ́ establish wọ́n fẹ́ confam ẹ̀ fún àwọn ènìyàn àmọ́ kò sọ̀rọ̀ ńbẹ̀ fún wọn lẹ́yìn náà nínú ọ̀rọ̀ náà ni pé kì í tún ṣe nítorí pé ànábì náà ṣe ní ayé rẹ̀ ní tó mú ànábì tó fi pàtì tí ò ṣe má òun náà ni pé ìpáyà ń kí nǹkan yóò má di ọ̀ràn àyàn ànábì dẹ̀ ti papòdà kò sẹ́ni kankan tí ó gbà wá àyè má fi sọ nǹkan yẹn di ọ̀ràn so nǹkan tí sẹ́yìn náà ń rù ṣe yẹn kì í ṣe pé o ní nǹkan yẹn ó kàn ló yẹn ni láti yẹ pé ṣe tí ò ṣe yìí Ànábì náà ti sọ̀rọ̀ yìí fún wa nípa wípé aláìkùn bí sunnati wà sunnati lukulafa ar-rashidin pé súnà mi lọ́wọ́ yín àti súnà àwọn dání àwọn kulafa ar-rashidin nínú wọn ni Sayyidina Umar wà wallahu alam so gbólóhùn yìí kìí ṣe pé bídíà báwọn ní bídíà ń pé máa gbé ọ̀rọ̀ yẹn sí ni wallahu alam so níbẹ̀ yẹn Sayyidina Umar wà ní wàlátì afdal min allati yakumuna yuridu akhira layl ipe awon ti ma sùn tó ṣe ipe wọ́n ti kọ́kọ́ sùn ká tó ké tàràwíhì wọn yẹn pé ká tó ké kìyàmù lẹ́ẹ̀lì wọn títí wọn ó lọ́lá ju àwọn tó ṣe pé wọ́n máa kí ní alẹ́ lọ yuridu akhira layl nítorí gbàdérò mẹ́rin náà ni pé ìgbẹ̀yìn òru wa kana nasu yakumuna awwalahu awwalahu bẹ́ẹ̀ àwọn èèyàn dẹ̀ jẹ́ ẹni tó ṣe pé ịma kírun yẹn ní akọkọ ọ̀kọ́kọ́ alẹ́ àkọ́kọ́ òru àwọn afọ ní ìtòfà sẹ́dínà Umar ti sọ̀rọ̀ yìí pé wàlà àlà sẹ́dínà rí orí sẹ́dínà àwọn ènìyàn tó fẹ́ pé wọ́n máa kì ní àkọ́kọ́ òru àkọ́kọ́ alẹ́ ní wọ́n fi ń sọ fún ọ yìí pé ó sùn kó tó padà wá kì kó jí lóru kó kì ju àwọn tí ìbẹ̀rẹ̀ alẹ́ yẹn rọ̀ àmọ́ àwọn afọ àwọn tó sàlàyé in detail ipe tó bá já sí pé èèyàn ó kì pẹ̀lú jẹ̀mọ́ àlálẹ́ yẹn ẹ̀mí yóò wá dá sí lóru pẹ́pẹ́ yẹn lọ́pọ̀ tó lókè àti kì pẹ̀lú jẹ̀mọ́ àlálẹ́ tó wá jẹ́ pé lóru yóò dá ni ó bẹ́tà ó lọ́lá kó kì pẹ̀lú jẹ̀mọ́ àlálẹ́ yẹn tó kó dá ní òru ilé ìlànà àlàyé táwọn àmọ́ tó bá rọrùn láti pé kéèyàn kì ní jàmáà lóru yẹn ẹni tí ó kì ní jàmáà lóru yẹn yóò lọ láti pé kéèyàn kì ní alẹ́ lọ àmọ́ tó bá yẹ pé ní lóru ni ó da kí àmọ́ yóò kì pẹ̀lú jàmáà lálẹ́ ó bẹ́tà kó kì pẹ̀lú jàmáà lálẹ́ yẹn dàǹkó kì ní kó da kí ní òru lọ wallahu a'lam ní ìparí àfáàní istibabu salati rajuli bi ahlihi ti ghairi Ramadan ṣùgbọ́n ó lẹ́kọ̀ọ́ ṣẹ̀dá dẹ̀ farama kí ọmọ ènìyàn kó kírun pẹ̀lú àwọn ará alé rẹ̀ ní jẹ̀má nígbà èsì nínú Ramadan gan nínú Ramadan sunna ní ká ní jẹ̀má nínú mọ́sálásí àmọ́ tí ò bá sí Ramadan èyẹ́ lè kírun pẹ̀lú àwọn ìyàwó àwọn ọmọ rẹ̀ ní nínú ilé rẹ̀ kí náà àbí ọ̀la فصليا أو صلى ركعتين جميعا كتب من الذاكرين من الذاكرين الله كثيرا والذاكرات وبنظر أبي سعيد وني أجيش الله صلى الله عليه وسلم صبايك إذا أيقظ رجل أهله من الليل شاركني كبدي ويلو أجيو فيه ناتلا وواجي يا ويل فصلى يا أو ميجي واكير باكو yẹn pé ọkọ ṣe imam ìyàwó wa tẹ̀lé kírun àméjèèjì kírun àwùsọ lára ká àtẹ́ni jẹ̀mí à àbí wọ́n ti ẹ̀kí méjì péré rákà méjì náà wọ́n kí papọ̀ àwọn méjèèjì mina zakirina Allaha kathira wọn ò korúkọ wọn sínú àwọn tó máa ń ṣèrántí ọlọ́run lọ́pọ̀lọpọ̀ lọ́kùnrin wọ́n àtàwọn tí nípa wípé àtẹ́ìdá àìṣà wọ́n sàlàyé fún wa wípé anábì máa kírun lóru tẹ́ pé àwọn ó sì sùn kalẹ̀ tẹ́ pé àwọn ò ní jí àwọn ò ní kírun àmọ́ nígbà tí ànábì bá fẹ́ kí wútìrì sáàtò wútìrì bá tó ànábì wa ṣẹ̀ṣẹ̀ wá jí àwọn pé ìwọ́n náà ń délẹ̀ kí wútìrì tó kò sáà burú mẹ́ lè mọ yanájúlà sí àwọn ọmọ ọ̀sùn àmọ́ tọ́mọ lè jíra wọn kọjọ tó yẹn náà fíra ẹ̀ kódà kó ti kẹ́ra kà ni sódà wọ́n fi máa bẹ nínú àwọn tó korúkọ wọn sínú àwọn azakirina Allaha kathira wa zakirat kódà nẹ́sì kan wá ipe tí ọkùnrin bá jí lóru tó wá ń kírun àbí tó fẹ́ kírun tó wá rí pé oorun ń dáyàwó ẹ̀ ní àmú tí ó tètè jí bá wọ́n mi sí lójú kò ìyàwó náà ló ọkọ rẹ̀ lójú láti lè pé kájìdì láti lè kírun tàájì kò sí aburú mẹ́ àmọ́ èyí tó dáa náà ni pé ma méjèèjì bá lè máa jí kírun lóru ó lọ́lá jùlọ kódà kó tó ẹ̀sẹ̀ àwọn ọmọ gan tí gbogbo máa jí kírun lóru eléyìí ló dáa jùlọ bá ṣe é ṣe ẹni tó bá lè máa kí bàbá nìkan ló lè máa kí a tó bá yẹ a ká fi ilé wálẹ̀ láì jẹ́ pé kìyàmù láìlí ń ní inú rẹ̀ nínú Ramadan ni àbígbà tí è Ramadan ṣùgbọ́n Ramadan ó láìlí nínú jama pẹ̀lú mọ́sálásí ọlọ́mọ́sá fi rán wa ka wa rahmatullahi wa barakatu. àwájú yẹn fún òǹkà ló fún amílẹ̀ mẹ́rin bẹ́ẹ̀ lábẹ́ oníṣù mi fi yẹn pé láti fẹ́rẹ́ kan wá nìkan yẹn nìkan ní lábẹ́ yẹn. ẹ̀gbọ́n kẹta yìí. Thank you. àlòkùnrin kò wí kiri ìṣègbè sígà yìí lè kàn yín lọ́mọ àkàrà bọ́rọ̀ mi lè tèèyàn ka sígà mi. ẹni lẹ́yìn nígbà wo ni kàlámà kan. ìjọba ẹ mo ti ṣàlàyé tí mo ń ṣàlàyé náà ni. sígà yẹn ni àyàfi bí ẹ̀rí tuntun pé pé láàmánjà ní nǹka ìlà ilẹ̀ yìí à ń ka sígà yẹn bọ̀ alámọ̀dé ní tí man hadé wàásì ní tí man àfẹ́ wàtàwálà ní tí man tàwálà yìí wàbáàríkì ní tí man àfẹ́ wákìní sọ̀rọ̀ máa kọ̀dẹ́ ìnáka sákìdì wàlà yókùdọ̀ àlẹ́ títí dé ìparí sotabaade bi fa innahu la yazilu ma waalay wala ya'izu man aalay tabaraka rabbana wa ta'ala ibi tó parí sí ni èyàn lè dúró mẹ́ẹ̀

òun ló plain fún ẹni àdúrà tí a bá fẹ́ ṣe ó lè jẹ́ pé à ń ṣàdúrà fún yàn àdúgbò yẹn pé wọ́n ń ṣe àdúrà lórí àwọn ènìyàn lẹ́yìn àwọn ìrun ọ̀ràn yàn eléyìí ẹni àdúrà tí yàn bá mọ̀ lèyàn lè ṣe lórí eléyìí tó bá ti bá nǹkan tí ń ṣẹlẹ̀ mu alam àmọ́ táwọn afá sọ lórí kunutul witri òun náà ní pé káàkà torí ànábì èyí tó sì kọ́ nìyẹn tabawa wo kunu fiye ko sin te yan tati o ko nta nta na ni alama idini ti mana hade olon fona ma minu awon te ofona ma ti ba ti mana kilo tuku ha wa a ti mana olon da bugu mi to ma ba ti da bugu ni aburu kan o ni te yan

ànáwázìl kò ní òǹkà kan kò sí pé bóyá òǹkà kan nílò ànábì sallallahu alaihi wasallam ó ṣe ní oṣù kan ọlọ́run wa paláṣẹ pé ní ọ̀la ó ṣe lóṣù wítì lóṣù kan kò tó lọ́la ń paláṣẹ pé kò fi kùnú jẹ kalẹ̀ àmọ́ kò túmọ̀ sí wípé táwọn náà bá ṣiṣẹ́ lóṣù kan á wà sí kalẹ̀ ẹ̀yẹ́ ó ṣe ni lásìkò tí ẹ bá rí i pé ó yẹ kéèyàn ó ṣe àbájáde tí àwọn máa ń ṣe ní gbogbo ìgbà táwọn amú ní àtàkọ́ di àtàlà tí nǹkan bá ń ṣẹlẹ̀ à ń ṣe ní lásìkò tí nǹkan yẹn ń ṣẹlẹ̀ tó bá sì àbí èyí tó tún clear jù náà ni pé aṣíwájú tó jẹ́ ìmáàmùlà àm òun ni ó pàṣẹ tó àwọn àfáà ní ìyàpẹ̀lú lé lórí àwọn mí sọ pé díbọ̀dí lè máa ṣe kùnú tùnà tó lọ tó jẹ́ kí kò létò òun náà pé pé amiru am tó jẹ́ aṣíwájú amiru sultan wa àbírú gọ́ọ̀mù àbí president òun yóò pàṣẹ rẹ̀ pé ẹ máa kùnú àwọn àjò tó tó bá ti yá yóò sọ pé kí wọ́n stop ẹ̀ so níbẹ̀ yẹn àgọ́rọ̀ mu lásìkò pé oṣù kan láàmú ti ṣe àbí kíní kan à ó wà lórí nǹkan tí ń bá ń ṣẹlẹ̀ àbí àṣẹ táwọn aṣíwájú bá pa ni wa kéèyàn lè ṣe bíi kéèyàn ṣe lórí sùjú àbí kéèyàn ṣe nígbà mi pé òun fẹ́ ṣàdúrà sí ètè. kùnúùtù alùkùnúùtù àlétẹ́lẹ̀ sùjú tá a bá ń ṣàdúrà ní sùjú à ń ṣàdúrà ni tá a bá ń ṣe àdúrà ní sùjú àdúrà là ń ṣe kìí ṣe àkùnúùtù so gbogbo ọ̀rọ̀ ẹ̀sìn bó bá ṣe wá náà láti máa ṣe wọn kùnúùtù a máa ṣe ni tó bá jẹ́ ti wítìrì ká rùkù tó bá jẹ́ lẹ́yìn àmì tó bá jẹ́ títa àwọn ọ̀ràn yòókù lẹ́yìn gbàtà bá gbórí kò ní òrùkù àmọ́ ní sùjúd nẹ́ẹ̀sì wa ìgbé ká sàdúrà ní sùjúd tàbá wá ń sàdúrà náà yẹn à ń sàdúrà ni then tàbá fẹ́ sàdúrà bẹ́ẹ̀ náà kò yẹ ká máa ṣe àdúrà kùnúùtù yẹn à á ṣe àdúrà tó bá yẹ ká ṣe ni ọlọ́run fún mi ní nǹkan báyìí ọlọ́run fún mi ní nǹkan báyìí ọlọ́run fún mi ní nǹkan báyìí kùnúùtù yẹ ká ṣe ibi tí nẹ́ẹ̀sì ti ní ká ṣe àwọn àdúrà tí máa ń wúyàn lẹ́mìí náà lẹ́yìn oṣù bẹ́ẹ̀ àdúrà lẹ́yìn àtayá ló àdúrà lẹ́yìn àtayá àwọn nọ́ọ̀sì kọ̀ọ̀kan wà tó mú àdúrà kan specific wà tó mú àdúrà kan pàtó wá èèyàn lè sàwọn eléyìí pọ̀ kò túmọ̀ sí pé àtún lè ṣe àdúrà mi lẹ́yìn àtayá náà torí pé nọ́ọ̀sì wa sálábì lẹ́yìn náà kó wá sa ẹ̀sà àdúrà tó bá wù lẹ́yìn àtayá yẹn àmọ́ àdúrà ti kùnú jẹ kí yóò fi kalẹ̀ lẹ́yìn kùnú jẹ ká ṣe àdúrà mi náà lẹ́yìn àkẹ́sí pé tí yẹn bá ń ṣe àdúrà kùnúùtù yẹn lẹ́yìn lórí sùjúdà ká pé yóò ṣe haramu àmọ́ èyí tó dáa jù náà ni pé ká ṣe níbi tẹ́jú ní ká ṣe yẹn ká ṣe àwọn àdúrà míì ní ààyè. oṣù máa wà ń gájú ìtàwọn yẹn bá ń ṣàdúrà gan àwọn afá mi máa ń mú. ok nípa míì tá máa ń ṣàdúrà tó a sọ pé nǹkan tó wù wọ́n ni owó àbá rí i pé ànábì ṣe bá wọn àwọn sábẹ́ tánàbí kọ́ wa ọkọ̀ so ètèmi ń sọ̀rọ̀ yìí pé tèmi fẹ́ fún wa nímọ̀ràn ní pé àwọn àdúrà kọ̀ọ̀kan tánàbí sàlàyé fún wa bí irú kùnúùtù kankan yẹn ẹ̀rì pé àgbọ́ pé sàdé kan ṣe níbòmí lẹ́yìn pé wọ́n ní ànábì olókọ̀ọ́n kó o máa ti lẹ́yìn kùnúùtù yẹn ṣe tó dájú náà nípa àná máa ti lẹ́yìn kunu but ẹni bá fíìlì wípé bóyá níta kùnúùtù náà òun fẹ́rù nǹkan báyìí tó bá ṣe mi ò pé ní bídí àbí bí haram àmọ́ mò ń sọ pé ó dájú ká ṣe níbi tí wọ́n ti ní ká ṣe nígbò jẹ́ bí àdúrà pọ̀ tánàbí kọ́ àdúrà pọ̀ tí ó yẹ pé kò sí pé ó wà restricted fún ààyè kan so àwọn àdúrà yẹn ká ṣe láwọn ààyè yẹn wọ́lọ́ àmọ́ kí ẹsẹ̀ pé tó bá ṣe náà á sọ pé bóyá ó ṣe nǹkan tí ò dá wọ́lọ́ àti ìyàwó jẹ́ pé ìyàwó wọ́n wọ́n jí kírò lóru ẹmọ̀ gáràdù náà ya pé wọ́n jí kírò lóru so àwọn òjá ń fàní ẹ̀ pẹ̀lú ògbò tọ́lọ́ subhanahu wa ta'ala wallahu a'lam alaikum Ni ẹgbẹ̀rún náà, ya ó lè rí pé mo mo kàkiri kan pé ìdúnrúmọ̀ sí nínú ilé ẹ̀kọ́ ìgbàgbọ́ tó wà jù ìjàpá àdúgbò náà rẹ̀ àbá gbà pé àtìwọ̀n tó bẹ̀rẹ̀ tó ní kí ìjọba ti rọ ẹ̀ láti ìdúnrúmọ̀ ọ̀rẹ́ ẹ̀ kùnúùtù nawazil nafsi wa lórí ẹ̀ nípa wípé àmẹ́bí máa lórí gbogbo àfáàmúwá lórí gbogbo ọ̀rọ̀ àrùn àyàbí

ó dákọ̀ gbogbo òun wákàtí márààrún ó dákọ̀ zoro ó dákọ̀ asiri ó dákọ̀ magrib kò dákọ̀ lójúmọ́ so àwọn tó láàrin ti lẹ́yìn lójúmọ́ àti àwọn abúlé lórí ni àwọn méjì ní pé gbogbo ẹ̀ náà lè yóò ṣe lórí ẹ̀ wọ́n àmì mi èmi fara mọ́ ọ̀rọ̀ ọ̀tẹ̀ abúlé àbúlé àbáṣe nípa rí pé ó dákọ̀ àwọn àwọn wákàtí márààrún tánà dídí máa ṣe ó dákọ̀ zoro ó dákọ̀ dídẹ̀ ó dákọ̀ lójúmọ́